أعاذني الله وإياكم منها وأدخلني وإياكم الجنة وبعد السلام عليكم ورحمة الله وبركاته أدوكف الله سبحانه وتعالى أترى إكات جفود شلا ومحمد صلى الله عليه وسلم إكالوم باتيكو لتاكو مبا ورالي جتا الله بردا èyí tí kò ní parẹ́ tí kó má wàá dúró lórí ẹnìkan kó má bá wọn ará dẹ àwọn sàhábà rẹ̀ àti gbogbo ẹni tí ó bá tẹ̀lé ojú ọ̀nà wọn tí alọ́balẹ̀dà tó pọ̀ òjíṣẹ́ láṣẹ pé kí wọ́n ṣe lẹ́sìn bẹ́ẹ̀ dẹ̀ ni kí ìkẹ́ alọ́balẹ̀dà kó má bẹ́ẹ̀ ní kọ̀ọ̀kan wa náà títí tí a fi pàdé allah subhanahu wa ta'ala àwọn tọrọ lọ́wọ́ alọ́balẹ̀dà ọba tó dá ẹnì kọ̀ọ̀kan wa ìpè kó jọ kó dákun nínú àánú ẹ̀ èyí tá a sọ nínú ọ̀rọ̀ tá a fi rí ìyọnu rẹ̀ òun ni kí ọlọ́ba ẹ̀dá jẹ́ kí àwa àti ká máa sọ èyí tá a sọ nínú ọ̀rọ̀ tá a fi rí ìbínú rẹ̀ kí ọlọ́ba ẹ̀dá kó dàkùn kó sọ àwa àti kó ń jẹ èyí tá a ṣe nínú iṣẹ́ tá a fi rí ìyọnu Allahu subhanahu wa ta'ala òun ni kí ọlọ́ba ẹ̀dá kó jẹ́ kí àwa àti lè máa ṣe èyí tí a ṣe nínú iṣẹ́ táwa fi rí ìbínú Allah subhanahu wa ta'ala kí ọlọ́ba ẹ̀dá kó jọ kó má ṣáà ṣọ́ èmi àti kó ṣọ́ wa kó ń bẹ̀ àwọn kíra pẹ̀lú assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu na'am gbogbo ẹni tí Allah balẹ̀dà bá kọ́ dárọ̀ pé kí wọ́n wá pẹ̀lú a ní dédé àsìkò yìí àárọ̀ ẹnì kọ̀ọ̀kan wa ipe kí a bá wa gbìyànjú máa tẹ love like and share kí Allah balẹ̀dà kó má ṣàṣàn ẹnì kọ̀ọ̀kan wa ní ẹ̀san olóore tòótọ́ yìí tẹ́lẹ̀ ní ìrọ̀lẹ́ yìí mo ti ní ní àníyàn pé a fẹ́ tẹ̀síwájú lórí ìtú àṣírí àwọn ṣíà bẹ́ẹ̀ ni ṣe ìdánilẹ́kọ̀ọ́ lórí wọn tá à ń bá bọ̀ so àmọ́ bí ọwọ́ àárọ̀ àbí ọ̀sán yìí ni ìkan náà àwọn ọmọ ìyá wa dáadáa kan ni wọ́n sẹ́ndì fídíò so fídíò yìí sí mi so tó dẹ̀ já sí wípé ó bùkátà sí kí a sọ̀rọ̀ lórí ẹ̀ so nípa ìkànnà àwọn ìgbàgbọ́ òṣì àti ìgbàgbọ́ tí ò lálàáfíà tí àwọn Tìjàníyà so gẹ́gẹ́ bí a ti ṣe mọ̀ pé nínú àwọn ẹni tí à ń sọ̀rọ̀ wọn náà ni bẹ́ẹ̀ ni tádẹ̀ ń tú àṣírí àìmọ̀kan àti àánú àti ìṣìnà tí ń bẹ ní ara wọn so fídíò ah, yìí dẹ̀rẹ̀ gbogbo ara ma ọmọ tí wọ́n ń pè ní majinoro barham so ọmọ tí ma ń pera rẹ̀ ní fún <laughs> Ibrahim Inyas yẹn so ọ̀pọ̀lọpọ̀ wa náà ni àṣekínà ọ̀pọ̀lọpọ̀ wa náà láti mọ̀ so òun àti bàbá àgbàlagbà kan ó ní fíìmù tí wọ́n jọ máa ń act láàrin ara wọn so ó ní kọ́mẹ́dì tí wọ́n jọ máa ń ṣe kí ni tí àwọn méjì jọ máa ń ṣe ní àárín ara wọn so ara rẹ̀ òun náà wà ní fídíò yìí bàbá náà ń sọ nínú ọ̀rọ̀ wọn pé ẹni tó bá ṣe Ibrahim Inyas ẹni tó bá ṣe kíni tó bá ṣe Ibrahim Inyas ipò ọlọ́run bò ní gba irun rẹ̀ ọlọ́run bò ní ṣe kíni ọlọ́run bò ní gba irun rẹ̀ bàbá náà sọ̀rọ̀ náà débi pé wọ́n máa ń sọ pé kódà ó ń tọ̀hún ó lè má wọ kíni ó lè má wọ aljanna nítorí pé ó ṣe Ibrahim Inyas tó tọ́yé èyí náà nínú àwọn àánú àti ìṣìnà tí ń bẹ lára àwọn àwọn Tìjàníyà yìí náà lélẹ́yìí so àtàwọn ìsọkúsọ ọ̀rọ̀ ìwíkúwí ọ̀rọ̀ tó já sí wípé kò ṣe kí ni kò bá ọpọlọ mu tí ó sì bá ìsìn Allah subhanahu wa ta'ala tí ó sì bá lọ rárá àti rárá àmọ́ ìṣọ́lọ́lá àti máa pè ọ̀rọ̀ bàbá náà kí gbogbo wa ká tí jásù ṣe fẹ́ máa ní tó bá ṣe ṣéfù ẹ̀ máa kọ́ nígbà irun rẹ̀. ó lẹ́ni tó bá ṣe ṣéfù ẹ̀ mọ́ ọlọ́run nígbà irun rẹ̀. ọlọ́run ní gbèsè rẹ̀. ọlọ́run ní gbèsè rẹ̀. ẹ bá ń bá fa wàhálà. ọlọ́run bá fa wàhálà. ẹ tó bá ti ṣéfù ẹ̀ mọ́ o. nígbà tó bá ṣe ṣéfù ẹ̀ mọ́ o. ọlọ́run nígbà irun. ọlọ́run náà ń pariwo lórí fún. náà máa ń pariwo náà ń bẹ mú. náà máa pè ah. à. ẹ gbé fóònù fẹ́ni náà. ẹ gbé fóònù fẹ́ni náà. ṣé ṣé Ibrahim ọlọ́run ní gba ẹ̀sìn rẹ̀. ṣéṣe bẹ́ẹ̀ mọ̀ ni wọ́n sọ pé tó bá ṣẹ̀ wọ́n ọlọ́run ní gba ẹ̀sìn rẹ̀. anabi ibrahim. anabi ibrahim. májúsí ló ṣẹ̀. májúsí ló ṣẹ̀. májúsí ló jíṣẹ́ ni. jíṣẹ́. ló tọrọ omi lọ́dọ̀ anabi ibrahim. ló tọrọ omi. anabi ibrahim ò fún lómi. anabi ibrahim ò fún lómi. àìfún lómi yẹn. àìfún lómi yẹn. ẹ̀ṣẹ̀ ni àbí. ẹ̀ṣẹ̀ ni àbí. ọlọ́run sì ní tí ò bá wá kí sẹ́niyàn. ọlọ́run ní tí o bá wá kàn. òun ò yọ orúkọ ẹ̀ kó náà anabi. òun ò yọ ọkọ rẹ̀ náà anabi ọlọ́run nígbà tí a bá ṣe kírísítẹ́nì nígbà tí a bá ṣe kírísítẹ́nì ó jà nẹ́bí ọlọ́run tó ṣe kèfèrí tó ṣe kèfèrí ọlọ́run ní tó wà lọ́bẹ̀ẹ́ òun ló kọ ẹ̀kọ́ nínú ànẹ́bí ọlọ́run àwọn ìwọ mùsùlùmí. bóun lè yóò ṣe wá sọ pé ẹni tó bá ṣe ṣe ìbúrẹ́ mọ́. báwa èèyàn wá sọ pé ẹni tó bá ṣe ṣe ìbúrẹ́ yìí. ìwọ gan wọ fúnra rẹ ẹni tó bá ṣe ọ. ìwọ gan ẹni tó bá ṣe wọ. ọlọ́run nígbà wẹ. ọlọ́run nígbà wẹ. ìwọ tó ń bá ìwọ tó ń gbọ́ ìwọ tó ń wo tí ẹ̀yin ọmọ ká bá ṣe wọn náà ó sì ń kírun ọlọ́run nígbà wẹ̀ wọ́n wá ṣe tó dúró pé kò sí tó fẹ́ ṣe. torí pé ọlọ́run sọ pé ànàmí mọ́tò láyé bí kùrù jẹ́nà tà. ọlọ́run ní ànàmí mọ́tò olófòfò níwà jẹ́nà. ètò bá sọ òfófó rẹ. ètò bá sọ òfófó rẹ. tọ́lọ̀ bá gbàrún rẹ̀ yóò ṣe tọ́lọ̀ bá gbàrún yá. tọ́lọ̀ bá gbàrún rẹ̀ yóò jẹ́nà. ọlọ́run ò gbàrún rẹ̀ ní òwò náà. ọlọ́run ò gbàrún rẹ̀ lọ́jọ́ wọ náà. wàláhì mo fi ọlọ́bàá ẹ̀dà mo fi búra àìmọ̀kan àwọn tìjà ní àyè ó pọ̀ gan àìmọ̀kan wọn ó pọ̀ débi pé wọ́n ń ya aláìmọ̀kan débi pé àìmọ̀kan wọn yìí máa ń fọ orí fífọ́ fún yàn kẹ́lọ́ wẹ̀rẹ̀ rà kó dákun náà nù rẹ̀ kó bá wa fọ̀nà mọ̀ wọn kó bá wa tọ́ wọn sọ́nà ẹ máa wo nǹkan fa bàbá yìí ní ìsìn hadisi ni bàbá yìí fẹ́ lò láti fi ṣẹ̀rí ipe olófòófó ní wọ àlìjẹ́nà wàláìkàkókà sí ni bàbá yìí ń kà nínú tí wọ́n ń kà èyí ọmọ aláìmọ̀kan majnunu barham wèrè barhama tóun náà jókòó tí ń gbé kámẹ́rà sí bàbá oníbàbá lójú àbí bàbá rẹ̀ sì ni so òun náà olódò aláìmọ̀kan wà ara rẹ̀ òun náà tún bá bàbá òun sọ yí pé annamimatu la yadkhulul janna annamima namima gangan ni wọ́n ń pè ní òfófó namima gangan lòfófó so namamu òun ẹni tí ń ṣe òfófó olódo ẹkàn wáyé olódo kalẹ̀ ẹ má bínú a gbọ́dọ̀ sọ ni o a gbọ́dọ̀ torí pé àgbàlagbà ní kẹ́ mọ́ wá sọ̀sọ̀kúsọ nínú ẹ̀sán lọ́bẹ̀ẹ́dà káwà mọ́ wá fi rinlẹ̀ fún ipá ìmọ̀kanlẹ̀ ń ṣe àti odó oye ẹ lọ kéwu tẹ́ẹ̀bá lè kéwu ẹgbẹ́nu dákẹ́ ẹ má sọ̀rọ̀ sẹ́sìn alọ́bàdẹ́dà mọ́ hmm? so èyí gan ó ti tó láti fi jẹ́ ẹ̀sìn yín bọ́ pé hmm, olódo ni bàbá eléyìí jà olódo ni ẹ má dá sẹ́sìn ẹ́ lódò ni Tìjàní àwọn ga mi rò pé gbọ́ yé abẹ́ẹ̀rí nǹkan so annamimatu la yadkhulul janna <laughs> eh annamimatu la yadkhulul janna annamima ò ní wọ aljanna hmm? annamima ò ní wọ aljanna kí ni annamima òfófó ok òfófó ò ní wọ aljanna so kìí ṣe bó ṣe wá nìyẹn annamamu kìí ṣe bí àdìsùn ṣe wá ganu wọ́yá láyé rúkúnlù jannata nan ma láyé rúkúnlù jannata nan ma yes bó ṣe wá ní láyé rúkúnlù jannata nan ma mún ọwá sọ pé annami wátù láyé rúkúnlù jannata ẹ̀yin Tìjàní ẹ̀lọ kéwé ẹ̀lọ kẹ́kọ̀ọ́ kẹ́ẹ̀fì anu tí ń bẹ lára yíyẹn kẹ́ẹ̀fì kalẹ̀ ẹ máa bọ̀ wá sínú islam àti sunna ẹ wá ṣẹ̀sìn Allah dẹ́dà àti ìlànà òjíṣẹ́ rẹ̀ sallallahu alaihi wa alihi wa sallam ní ìsìn ẹ̀ ń sọ pé ẹnìkan wọ́n sọ fún pé tí ó bá fi lè tó bá fi lè ṣe Ibrahim Inyas kò ní wọ aljanna àbí tó bá tó bá fi lè ṣe Ibrahim Inyas ìpọ́lọ̀wọ̀n gba irun rẹ̀ ǹjẹ́ Ibrahim Inyas bá ní Ibrahim Inyas iṣẹ́ Ibrahim Inyas sì ṣa àwọn ẹni tó ṣe kíni tó pè lọ sí ìdí ẹbọ àti àánú àti ìmú akẹgbẹ́ kún Allah Ọba Adẹ́dàá tó polówó rẹ̀ nínú àwọn àkọọ́lẹ̀ rẹ̀ Ibrahim Inyas sì ṣe ọlọ́run ó tún wá ṣe àwọn ẹni tó pè lọ sí ìdí àánú pẹ̀lú pé da'ahum ila dalala pẹ̀lú pé ó pè wọ́n lọ sí ìdí àánú pẹ̀lú pé ó pè wọ́n lọ sí di ìrégbè pẹ̀lú pé ó pè wọ́n lọ sí di ìtàlọ́ba dẹ́dà tí ò fẹ́ so automatically pẹ̀lú ń tẹ́sọ yìí nìsín ẹ̀yin gẹlẹ̀ ń ṣèdájọ́ Ibrahim yìí àsì fúnra yín pé à eléyìí so ó yẹ kó jẹ́ ní òfò wájú ọlọ́run ọba tàmáàmà tányányà hmm? tábà wá sọ pé ta ni Ibrahim yìí àsọ̀ ń gan Ibrahim yìí àsì tẹ́ ń sọ yìí pé ẹni tó bá fi lè ṣẹ́ ọlọ́run bò ní gba ìrún tọ̀hún ta ni ibrahim yasi yìí gangan man huwa ṣe ibrahim yasi ti wahdatul wujud ṣe ti ibrahim yasi ti al-ittihad ṣe ibrahim yasi ti al-hulul ṣe ibrahim yasi ti iṣẹ́ ọtí lẹ́tọ̀ iṣẹ́ olè jíjà lẹ́tọ̀ ìpààyàn ìṣe lẹ́tọ̀ ṣe ibrahim yasi yẹn lẹ́ ń sọ ni abẹ́wò ẹ́ sọ fún délé yìí ọ̀rọ̀ ipe ẹni tó bá fi lè ṣe Ibrahim Inyasi kò ní wọ ọ̀rọ̀ ipe ẹni tó bá fi lè ṣe Ibrahim Inyasi ọlọ́wọ́n bò ní gba irun rẹ̀ Ibrahim Inyasi ọ̀hún gangan ní ti ẹ̀ tí ìfẹ́ sọ ipe ẹni tó ṣe Ibrahim Inyasi Ibrahim Inyasi yun gangan bó ló ṣe jẹ́ irú ta ni Ibrahim Inyasi bó ló ti rí meanwhile tó bá jẹ́ Tìjàníyà tó wá fẹ́ fèsì fún mi lórí àbúfẹ́ sọ̀rọ̀ lórí ẹ̀ má bẹ́ẹ̀ bí ètò ẹjọ́ wẹ́wẹ́ àìsí Mádínà mi ni tó yìnbá kó tíra Ibrahim Inyas bó ṣe méjì yìnbá ka díẹ̀ fún tó bá fẹ́ bẹ́ mi sọ̀rọ̀ Ibrahim Inyas mi ò nídìí àwọn ẹjọ́ wẹ́wẹ́ àwọn ìtàn òsì tí ò ní láre kan tíra Ibrahim Inyas gẹ̀ǹgẹ̀ kí ni bẹ́ẹ̀ nù rẹ̀ kí ni tí Ibrahim Inyas kọ̀ kalẹ̀ so kí ni àwọn ọ̀rọ̀ anu àti ọ̀rọ̀ ẹbọ tí Ibrahim Inyas sọ kalẹ̀ ní tẹ́mi bùkátà sí nìyẹn àmọ́ àwọn ọ̀rọ̀ ẹjọ́ wẹ́wẹ́ àwọn ìsọkúsọ ọ̀rọ̀ ìwíkúwí ọ̀rọ̀ ọ̀rọ̀ tí ò nílàkàí tí ò pọpọlọ mu anàlẹ́ àtàjù ní dàlíkì èmi ò bùkátà sí ẹni tó bá ṣe Ibrahim Inyasi ọlọ́run bò ní gbà àánú rẹ̀ Ibrahim Inyasi ọ̀hún sọ́lọ́run bá ti gbà àánú tiẹ̀ so wa ma adraka anna Allaha taqabbala salata Ibrahim Inyasi so ta ló fún yín ní ìmọ̀ yìí pé Allah bá dẹ́dà Ibrahim Inyasi bó ti mọ̀ pé Ibrahim Inyasi ọlọ́run bá gbà àánú ṣe pẹ̀lú àwọn nǹkan ó kọ tó kọ kalẹ̀ sínú tíra àyùn ọlọ́run bó wà gba ìrun rẹ̀ tọ́lọ́run bá máa ń gba ìrun àwọn ẹni tó bá kọ nǹkan òfò báwọn so ní Ibrahim Inyasi tó tẹ̀lé ọ̀rọ̀ Ibrahim Inyasi tó tẹ̀lé ojú ọ̀nà Ahmadu Tijani Lamadu Tijani tó sọ wípé Salatul Fatio ó lọ́lá ju gbogbo ìkéyìí oríranran iṣẹ́ lọ tó túmọ̀ sí wípé ó lọ́lá ju ìrun lọ náà nìyẹn tò tí sọ́látùl fàtí bá lọ́lá ju èyíkéyìí ìbádà lọ èyíkéyìí iṣẹ́ dáadáa lọ so irun wo ni Ibrahim yá sì fẹ́ wá kí mọ́tọ́nà ó wà gbà sọ́látùl fàtí ni ọ̀gá rẹ̀ ti gbélé lọ́wọ́ ló ti gbélé lọ́wọ́ yìí tó dẹ̀ lóore ju gbogbo ìbádà lọ so sọ́látùl fàtí afdal min kulli min jami'il ibadat gẹ́gẹ́ bí amadu ti yá ní ṣe sọ sínú jawahirul ma'ani ó ní sọ́látùl fàtí lọ́lá ju gbogbo ríran ìbádà lọ gbogbo oríran ìbádà kódà kò yọ nǹkankan kù lam yastathni shay'an min dhalik kò yọ nǹkankan kù nínú gbogbo ẹ̀ ó kó gbogbo ìbádà pọ̀ ni sọ̀dá hajj sawm zakat shahada an la ilaha illallah wa anna muhammad rasulullah as-sadaqa àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn iṣẹ́ olóore dáadáa àti ìjọsìn fún allah subhanahu wa ta'ala so irun wo wá ní ibrahim yá sì fẹ́ kí àbí ìkéyìí tìyà ní yóò fẹ́ kí so tó wá já sí wípọ̀ náà wó wá gbà bada an kanat salatul fati afdala min jami'il ibada lẹ́yìn ìgbà tí salatul fati ti lọ́lá ju gbogbo ìbádà wọ́n kàn rọra kọjú mọ́ ìmáṣe salatul fati nìkan wọ́n kàn rọra dojúkọ ìmáṣe salatul tó bá ti dojúkọ ìmáṣe salatul fati nìkan ó ti tó wọn náà ó ti tó wọn náà torí salatul fati lọ́lá ju gbogbo ìbádà rèé zòbó wa ni wọ́n ṣe fẹ́ mọ́ wá kírun tọ́lọ́wọ́ fi wá gba ìrun wọn àwọn tó wọ bùkátà sí ìrun

ìgbà tá a fi ń ka tíra àwọn àfa rẹ̀ ṣe bí wọ́n ń wò wá ó ṣe lè pè wọlé kó wá ka tíra àwọn àfa rẹ̀ olódò kif an tahrifi kalimatihi aláìmọ̀kan wo gbàtà fi ń ka tíra àwọn àfáà rẹ lójú méjèèjì ṣe bó ń gbọ́ wa ó ṣe wá kà <laughs> olódò so fúdè léyìí so Majnun Barham àti èyí bàbá tí ẹ́ àtẹ̀yí bàbá tí wọ́n jọ ń ṣe kíni tí wọ́n jọ ń gbéra wọn káàkiri ìsọkúsọ ọ̀rọ̀ lẹ́ ń sọ Ibrahim Inyas gan ta ni ta ni Ibrahim Inyas ta ni Ibrahim Inyas òun gàngàn tọ̀góòtù jíptù yín ẹ́ òòsà yín òun lẹ́ ń sọ fáwọn ẹgbẹ́ ẹni tí ó bá fi lè fẹ́ràn ẹni tó bá fi lè ṣẹ́ ọlọ́bù rẹ̀ wàláhì ni ó kìí sí bí láì mudillun mulhidun ẹgbẹ́ àbí tọ̀gútún àti bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ Ibrahim Inyas ẹni anù ẹni tuntun ẹni tó tún máa ń jẹ́ sábàbí anù fún àwọn èèyàn tọ̀gútù òun ni Ibrahim Inyas tẹ́ǹsọ̀ yìí oye pẹ̀lú àwọn àgbákò kọkúkọ tó kọ kalẹ̀ sínú tíra pẹ̀lú àwọn kíni àwọn àgbákò tí ó kọ sínú tíra àti àwọn ìsọkúsọ ìwíkúwí tí ó ní nǹkan kan ṣe pọ̀ pẹ̀lú ẹ̀sìn Allah Ọba Adẹ́dàá tí Ibrahim yá sì ṣe kíni tó pè yín sí lórúkọ ẹ̀sìn Allahu subhanahu wa ta'ala àtọ̀lọ́lọ́bà ẹ̀dà kó mọ́ sáà fi ọ̀nà ma gbogbo yíò kálọ́bà hmm. torí kò yé yín ni kálúbà ayé yín ẹ bá mọ̀ pé á ẹni àánú ni Ibrahim yàn <coughs> kò yé ni àmọ́ àwọn mọ̀ gbàdúrà kí ọlọ́ba kó dákun kó jọ nínú àánú rẹ̀ kó jẹ́ kó ṣe kí ni kó jẹ́ kí ó yé hmm. kó jẹ́ kó kó jẹ́ kó yé yín so olùwàdà sọ pé ànàmí mọ́tú láyà dìkù lè jẹ́ náà. ànábì ní olóòfò ní wọ àlùjánnà ànábì ò sọ yí pé ànàmí mọ́tú láyà dìkù lè jẹ́ náà o kò síbi tá ànábì ti wí o ànábì ò sọ yí pé ànàmí mọ́tú láyà dìkù lè jẹ́ náà ànábì ò sọ kìí ṣe bí àdìsí ṣe wá nù ànábì èé sọ̀sọ́kùsọ kìí wíwí kúwì ànábì ò yá aláìmọ̀kan paraku ànábì ò yẹ olódo ọlọ́run bó o sì ṣe lólódo ẹ má máa pa irọ́ mà ànábì sallallahu alaihi wasallam so annamimatu la yadkhulul janna kìí ṣe hadisi nínú èdè lárọwá gan ẹ̀ tún lè sọ kó kọ̀rẹ́kìtì oye annamimatu òun lò fófó kó yé báyìí ẹni tó ṣe òfófó òun ni wọ́n ń pè ní annamamu annamamu òun ni ò ní wọ aljanna tí Allah bá dẹ́dà tó bá bá a lò pẹ̀lú ipò fẹ́ fìyà ẹ̀ṣẹ̀ òfófó jẹ́ àmọ́ tó bá bá a lò pẹ̀lú ìkẹ́ rẹ̀ àti ìyọ́nú rẹ̀ yóò fi sáljanna tóun ti nàmímà tó ṣe nítorí ẹ̀ṣẹ̀ ni tálọ́bẹ̀ẹ́dà sì lè mójú fún oye annabi ọ̀sọ́lọ́mù sọ pé la yadkhulul jannata namam olófòófó kò ní wàljanna bí nasu hadithi ṣe wá nìyẹn àmọ́ ipé annamimatu la yadkhulul janna annamimatu la yadkhulul janna annamimatu la yadkhulul janna ìsọkúsọ ọ̀rọ̀ ni àìmọ́kẹ́lẹ̀ ń ṣe bàbá so kò síbi tó ti wá nínú ọ̀rọ̀ annabi pé annamimatu la yadkhulul janna ẹ̀yin tẹ́ ẹ fẹ́ máa sọ pé Ibrahim Inyas polówó ìfẹ́ ànábì ìganlẹ̀ tún mọ ohun tí ànábì ọ̀hún gangan kọ kalẹ̀ sọ́ọ̀rì lẹ́ẹ̀tún mọ ohun tí ànábì ọ̀hún gangan sọ kalẹ̀ ẹ̀yin tẹ́ ẹ fẹ́ máa sọ pé Barahama ó polówó ìfẹ́ ànábì ó nífẹ̀ẹ́ ànábì olólùfẹ́ ànábì ni tìǹkan kìnìkan sọ ẹ̀yin òun gan lẹ́ẹ̀tún mọ ohun tí ànábì ọ̀hún gangan ohun tó sọ lọ́rọ̀ lẹ́ẹ̀tún mọ yìí bí Ibrahim Inyas náà bí ṣe ń parọ́ mọ́ ànábì inú àwọn tíra rẹ̀ náà lò bí ṣe ń pa àwọn àgbàǹlá roman nẹ́bì náà nù bẹ́ẹ̀ náà ló mú àdísà nẹ́bì ló yí sódì nítorí àánú tóun fẹ́ establish lórí wahadatu al-wujud lórí al-ittihadati al-hulul lórí ìsọ ọlọ́run ọba di ẹ̀dá lórí ìsọ ẹ̀dá di ọlọ́run ọba bí Ibrahim Niasse náà ṣe ń yé orí àdísà nẹ́bì padà náà bí Ibrahim Niasse ṣe ń pa àwọn àgbákò roman nẹ́bì náà nù nígbà nẹ́bì ọ̀sọ́lá mùsọ̀ pé ẹ́ أولياء أمتي كأولياء أمتي كأنبياء بني إسرائيل يبقى النبي صلى الله عليه وسلم يقول ولي الأمة أبي علماء أمتي كأنبياء بني إسرائيل àwọn àfáà ọmọ òun wọ́n dà gẹ́gẹ́ bí àwọn ànábì ìbánu Israel bí Ibrahim Yasi náà ṣe ń pa àwọn àgbákò Roman nábì òun náà lẹ́yìn náà tún ṣe nípa nábì sọ́sọ́ àmì sọ pé ànàmí mátúlá ẹ̀kùrùtà ànàmí annam la yadkhulul jannata namam bí náà sọ hadithi ṣe wá nìyẹn oye sọ fún délé yìí ibi tákan ọ̀rọ̀ dáọ̀rọ̀ yìí dúró nítorí àìmọ̀kan yìí pọ̀ gan so tí bá ṣe pé ká má wo pé òkè kó má lọ bẹ́ẹ̀ so oye kò yẹ ká fèsì fún nítorí bí wasting of time ni oye àwọn àwọn kan tún wà àfi tá bá kàn fẹ́ ṣe ìdánilẹ́kọ̀ọ́ lórí Tìjàníyà tá fẹ́ tó àṣírí ìṣìnà tí ń bẹ lára àwọn àfáà yín àti ìlànà yín ta fẹ́ wọnú tíra yín àmọ́ kí wọ́n wá jókòó ti rú yín wallahi bí wasting of time yóò máa yóò máa dàbẹ́ pé wọ́n kàn ń waste time àyẹ̀ kàn ń waste àsìkò ara rẹ̀ nítorí àìmọ̀kan yín pọ̀ gan ẹ̀bùkátà sí kẹ́ lọ kéwù so ẹ̀bùkátà sí kẹ́ lọ kẹ́kọ̀ọ́ kò sì tí jù náà ó yé kí alọ́bẹ̀rẹ̀ dà kó jẹ́ kó rọrùn fún yín láti lọ ṣe kéde so láti lọ lọ́lọ́bẹ̀rẹ̀ dà kó jẹ́ kó rọrùn fún yín láti ṣe kéde láti jásí pé kí ẹ kéwù aláìmọ̀kan ni wọ́n jàre so inshallah azim ibi tí a dá eléyìí tó sí ni kálọ́bà ẹ̀dà kó dákù kó mọ́ ṣàṣì rọrùn fún wọn láti yá sí pé kí wọ́n mánà bẹ́ẹ̀dẹ̀ ni wọ́n sì lè ṣe kí ni kí wọ́n sì lè tẹ̀lé ojú ọ̀nà náà hmm. salamu alaikum